ẹ̀fùrín ayọ̀ gbé wọlé ọmọ lájọ bí ènìyàn mi ẹ̀ á ṣe púpọ̀ ẹ̀fùrín ayọ̀ gbé wọlé Dr. Bayo Ismaila ọmọláníyàn o ọmọláníyàn happy sixteenth birthday yẹn lénìí ẹ̀mí á ṣe púpọ̀ nínú owó nínú ọlá àtàláfíà ṣáláhùn tọrọ fún ẹ happy happy birthday to you ọmọ èèyàn náṣẹ tán ṣẹ́yìn ẹ̀ tí ò lè wá ayé ń bí Dr. Bayonle ọmọ èèyàn náà bí tó nítọ̀hún ò gbà sùúná o lèmi ṣe bá ẹ dúpẹ́ fọlọ́hún àṣàfà mo bá ẹ dúpẹ́ fọlọ́hún ọba látọmọ ọwọ́ tó fi wá tójú bọ́ èmi bá ẹ dúpẹ́ fọlọ́hún ọba àwọn kan ti kú fún ọ̀tayọ̀ ọ̀bayọ̀ ráwọn kan ti kú fún ọ tayọ kì í ṣe mímọ̀ ṣe ẹ́ bàbá ló bá ẹ ṣe ọ̀tá ò pa ẹ́ lẹ́kún mo bá ẹ dúpẹ́ fọlọ́hún ọba ọmọ ẹpẹ dàgbà ọ̀ríjìnà lu ọmọ gbogbo àmúlùdùn ọmọ ẹpẹ dàgbà aṣíwájú pédépédé nílùú nàìjíríà ló kúkú jẹ́ àtàrẹ mùsùlùmí gbogbo amúlùdùn pátápátá o tẹ́sí show ọmọ bàbá ọlọ́pàá ìyẹn latlanta georgia ó ní kí ẹ fún tọ́jọ́ bẹ́ẹ̀ dr ayéfẹ́lẹ́ ń bẹ ní ibẹ̀ tó ń kẹran ṣẹ́ ayéfẹ́lẹ́ ọjà gbogbo ilé ló ní kí ẹ fún tọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo staff gbogbo àwọn amúlùdùn pátápátá gbogbo ló ní kí ẹ fún tọ́jọ́ bẹ́ẹ̀ happy birthday happy birthday happy birthday many happy returns Bayo.